الحمد لله رب العالمين خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة òun kà nínú sóra róòmù ní àbí ọ̀pẹ́ ní fọ́lọ́n ọba ọba tí ó dá wa tó sì dá obìnrin látara wa lìtàskùnú ilẹ̀-ha torí ká lè máa sinmi sọ́dọ̀ wọn ọkàn wa lè máa balẹ̀ lọ́dọ̀ wọn ọ̀já alàbẹ́yìnà kó máa wá dá táwọn rahma ó sì ṣe ó fi kẹ́ àti àánú ó fi fẹ́ àti ìkẹ́ ó fi sáàrin wa waja'ala rijala qawwamina 'ala nisa ó sì àwọn ọkùnrin ní ẹni tí ó jẹ́ òpó lẹ́yìn àwọn obìnrin bima faddala ba'dhum 'ala ba'd torí àwọn ọlá kan àtàjùlọ kan tọ́lọ̀ ń ṣe fún wọn ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu salawatu rabbi wa salamu alayhi wa ala alihi wa sahbihi ajma'in ẹ ti bá rí àyà yẹn. naam. naam. àti pé ó ń bẹ nínú àwọn àmì rẹ̀ pé. nínú àwọn àmì ọlọ́run. ó da àwọn aya fún yín. tá a fi dá ọlọ́run mọ̀ ó obìnrin. ara wa. kí ẹ lè bá máa rí ìfàyàbalẹ̀ lọ́dọ̀ wọn. lọ́dọ̀ wọn. ó sì ṣe ìfẹ́ àti ìkẹ́ sí àárín yín. bẹ́ẹ̀ni. dájúdájú àwọn àmì ń bẹ sínú èyí fún àwọn ènìyàn tí ó ń ronú. ìdí nìyí ọ̀kan àkọ́kọ́ nínú mímọ̀ ọlọ́run nínú àmì mímọ̀ ọlọ́run òní tọ́lọ́run bá ṣe yìí èèyàn ni ẹ̀dá èèyàn lọ́lọ́run dá wọn àwọn obìnrin ẹ̀dá ènìyàn lọ́lọ́run dá wa àwa tá a jọkùnrin tó pé nínú sátú níbẹ̀rẹ̀ sóra yẹn ọlọ́run ní òun dá wa yáyọ́ ànásù tako rọ́bàkùn lẹ́dí kọlákọ̀kún nafsin wáhídà látara ẹ̀mí kan wà kọ́lákọ̀ mí ní àzáújáha látara ẹ̀mí kan yẹn tí í àbá wa ádámà lọ́lọ́run ti wá dá ìyá Hawa gbogbo àwa tá a wá wà láyé yìí pátápátá wà bá sàmì ní humna rijalan kathiran wa nisaa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà bá ṣe jẹ́ ìran kan náà nípa dídá yẹn ọlọ́run wá jẹ́ ká yàtọ̀ síra wa púpọ̀ àwọn ọkùnrin a máa rí àwọn nǹkan ìdùnnú kan nínú ẹ̀ nífẹ̀ẹ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn obìnrin ó mọ̀ rí lára wọn a mọ̀ rí lára wọn bẹ́ẹ̀ làwọn àwọn náà mọ̀ rí lára wa eléyìí túmọ̀ sí pé lóòótọ́ la jọra wa láwọ̀ àti lẹ́ran ara ṣùgbọ́n tọ́lọ́ ń dẹ́nìkọ̀ọ̀kan wa fún ọ̀tọ̀ọ̀tọ̀ ni o tòun ti bẹ́ẹ̀ náà nígbà ojú dúdú tí ò tí ì sí Islam tòun á dù almaratu min siktil mata obìnrin ò túmọ̀ sí nǹkan kan wọ́n kà sí nǹkan tá a lè ó burú débi ó burú kọjá ń tá a lè jù sí dustbin nínú òṣùwọ̀n nígbà tí islam ò ti dé. débi wípé nígbà náà anna ahadahum hinama túládù láwùl bint tí wọ́n bá bímọ obìnrin fún yasta ominha jiddan wa yakrauha wala yasatun muqabalata rijali min al-khajal alladhi yash'uru bihi ìtìjú ò ní jẹ́ kẹ́ni tí wọ́n bímọ obìnrin fún ó lè jáde mọ́ kò ní fẹ́ pàdé àwọn èèyàn torí wọ́n ó bi léèrè pé akọ àbábo àti sọ pé obìnrin ni nínú ìtàn ayé tá a wà náà ni ò tí ò ti ì parí. ìgbà tó wá ń rí bẹ́ẹ̀ yóò wá máa bẹ láàrin ọ̀rọ̀ méjì imma an yatruka hadhihi al-bint ta'ishu mahanatan yóò máa ronú pé ó dáadáa kò burú nígbà tí wọ́n ti wá lóbìnrin nísìn ẹ mọ̀ bẹ́bẹ̀ mọ̀ pọ́nná yan bàbá ńlá nira orí tó fi láyé àbí kóun tiẹ̀ lọ pa pátápátá yàtúlù wa ṣáàrà kìtìlà àbí kóun pa tán yanyan pé kó tiẹ̀ kí n ti rùn tán lẹ̀ bí ò bá ṣe máa wí ọ̀kan nú làwọn olójú dúdú nígbà tí ìsìlámù ti dé ọ̀kan nú méjì yẹn ni wọ́n máa ronú ẹ̀. àti pé nígbà tí a bá fún ẹnìkan wọn nírò ìdùnnú bíbí ọmọbìnrin. sùràtù náàlì sùrà sixteen ní àyà fifty eight sí fifty nine tá a bá fún wọn nírò ìdùnnú ọmọbìnrin. ojú rẹ̀ yóò yí padà dé. zọ́là wájú mùsùlùmí wàhúwà kàdí. ojú ẹ̀ ó ṣe kí ni. ojú rẹ̀ yóò yí padà di dúdú. ojú ẹ̀ ó di dúdú. ọkàn ó bàjẹ́ yóò kún fún ìbàjẹ́ yóò máa fara pamọ́ fún àwọn ènìyàn. yóò máa fara pamọ́ fún àwọn èèyàn. nítorí búburú ohun tí a fún níròyìn. nítorí ìròyìn aburú tá a fún níròyìn yẹn. yóò há mú dání lórí pé àbùkù ni. ṣé yóò ẹ wo ọ̀rọ̀ àlùkùrán ni kì í ṣàgbélẹ̀ ẹ̀rọ ọ̀tàn kankan rárá ayùm síkù wà làhùn ṣé kí n dé mára kí n máa bá yí. tàbí kí ó rì mọ́lẹ̀ láàyè. àbí kí n lọ rì mọ́lẹ̀ either of the two ni wọ́n máa ń ṣe. èyí tó wọ́pọ̀ jù gan-an ni rírì mọ́lẹ̀ láàyè ẹ tẹ̀síwájú. ẹ gbọ́ o ohun tí wọ́n dá lẹ́jọ́ máa burú o. ìbànújẹ́ ẹjọ́ ìbànújẹ́ pátápátá ni torí ẹ̀ ló bàtọ́ lọ́hùn sọ pé nínú sọ́ràtù àtẹ̀kùwìr níbi ayé àkẹjọ sí kẹsàn-án wàyí ìdàlùmọ̀ òwúdàtù su ilat bi ayi dambin kutilat mo fẹ́ kí ẹ̀ka obìnrin jáde ẹ̀san rẹ̀ nígbà tí ìsìláàmù dé tí ó jẹ́ pé àwọn èèyàn tún lè máa bẹ lórí bẹ́ẹ̀ nípa pé ọkàn wọn lè má ti balẹ̀ fún iman tọ́lọ́n ti ṣe léèwọ̀ fún ọ láti tún máa dánrú ẹ̀ wò ẹni èwù tó bá tún ṣe bẹ́ẹ̀ agbọ́tìgbọ̀ ojú dúdú táàtì ìpè ẹnìkankan sínú Islam tí ẹ bá tún dánrú ẹ̀ wò wáyé dàlímọ̀ òhúdà tó sún ilẹ̀. àti nígbà tí obìnrin tí a sin láàyè bá ń béèrè. nígbà tóbìnrin tá a sin láàyè bá ń béèrè tá a bá ń bi léèrè. pé ẹ̀ṣẹ̀ wo ni ó ṣẹ̀ tí ah, wọ́n fi pa. èsì tí wọ́n fi pa ọmọ ìpẹ́ni tó pa yẹn oní ó tanràn ẹ̀ Islam lòdì sí i bẹ́ẹ̀ náà ní tí ò ti wáyé ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí èyí tó ti wáyé tó ti dẹ̀dá tó ti bọ́ọ̀lẹ̀ kó nínú àpòrùkẹ́ òun là ń sọ yìí ipò yẹn lobìnrin wà wàkánú fìlìjà hìlìyà nígbà ojú dúdú tá ń wí ìdálámẹ́kùtùl bint ìsígọ́rì ha yòhìnú na ha fi kíbárì ha tó bá wá dàgbà mọ́ wọn lọ́wọ́ tí wọn ò pa wọ́n wá sọ di akúrẹ̀tẹ̀ alábùkù ayé fàkánú láyò wà rìsúnà kò ní jogún bí bàbá kú kò jẹ bẹ́gbọ́n kú kò jẹ bí ìyá kú kò ní wọn ní fún ní kankan bálíkánú yàdúnà hamin jumlatil mọ́tà kódà àwọn náà ogun làwọn náà tí wọ́n tún jẹ wọ́n tún háùn náà lẹ́nìkan bí ti há àpótí àtàsọ fẹ́nìkan. ó wá wáyé nínú Bukhari àtọ̀nàmí tó gbà wá kánú òun ló débi wípé tí èèyàn kan bá kú àwọn tí wọ́n ni tọkùnrin kan bá kú àwọn tí wọ́n ní ẹni yẹn tí wọ́n ní ẹkùnrin yẹn àwọn ni wọ́n jogún ìyàwó ẹ̀ ìṣe àbádùn tazawájà àwọn lè fẹ́ nìkan pé ìwọ máa gorí ẹ̀ lọ ọtọmátìkì ni nígbà míì tán bá sì fẹ́ wọ́n lè tààrí ẹ̀ síbò míì kò ẹ́ kálòmí ọlọ́mọ ìjọkọ̀ ẹ̀ ní sọ́tù nìsà àyà kọkàndínlógún sọ́ra eh, kẹrin àyà 19 yá ayú alẹ́dínà ámẹ́nú nígbàtí alùkùrán sọ̀kalẹ̀ ọlọ́run bá tún lòdì sílẹ̀ yìí ẹ̀yin mú mi ní òdodo. ẹ̀yin onígbàgbọ́ òdodo. ẹ̀yin onígbàgbọ́ òdodo. kò tọ́ fún yín. kò tọ́ fún yín o. láti ṣúpó obìnrin ní kíláàsì. láti ṣúpó ẹ̀rí gbólóhùn bó ti wá nínú èdè lárúbáwá láyà hìlùdàkùn áńtárì tó nìṣá àkárí ha kẹ́ jogún obìnrin tipátipá ẹni yorùbá ń pè ní opó torí ọtọmátìkì ni tó bá ti kú tá má sọ pé ìwọ ẹ̀gbọ́n so ní tẹ̀sí àbíwọ̀ àbúrò so ní interest alo ní ó ti parí wọ́n transfer ẹ̀ ni ó ti di tonítọ̀hún automatically ẹ̀ka tó wájú. bẹ́ẹ̀ ni ẹ kò gbọ́dọ̀ dì wọ́n mọ́lẹ̀ kí ẹ lè gbọn apá kan ohun tí ẹ fún wọn dànù. bẹ́ẹ̀ni. àyàfi bí wọ́n bá hùwà bàjẹ́ tí ó hàn. wàkẹ́ẹ̀nà rọ́júlù mí fil jahiliya ti tazawwaju li adad al-kathir nígbà jahiliya ojú dúdú tá a náà wọ́n fẹ́ mẹ́jọ wọ́n fẹ́ mẹ́wàá wọ́n fẹ́ fifteen wọ́n fẹ́ twenty tó jẹ́ pé bígbà tí èèyàn ra sọsílẹ̀ àti bàtà ni nígbà tí ìsìláàmù dé mẹ́tẹ̀yìn ẹ̀ máa ń sọ yẹn kìí sí mẹ́ o ẹ máa sọ délẹ̀ o ẹ máa sọ̀rọ̀ ọlọ́run délẹ̀ o mẹ́rin èèyàn gbọ́dọ̀ fẹ́ kọjá abẹ́ tágbára pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tó rọ̀ mọ́ tó yẹ pé eléyìí gangan kọ́ ni tọ́pìkì lónìí ọlọ́run sọ pé fáńkì mọ́ tó bàdà kúmínà nìsà mọ́ síná wàsùlá sọ̀rọ̀rùbá tí ẹ̀ bá lágbára ó fẹ́ méjì kó fẹ́ ó lágbára mẹ́ta kó fẹ́ ó lágbára mẹ́rin márùn-ún ò gbọ́dọ̀ wà lábẹ́rẹ̀ lẹ́ẹ̀kan náà pàìnàkìtùm alẹ́ àtàdé ló sátù nìsá ní àyà kẹta tí ẹ bá ń páyà pé kò ní ságbára àbí kò ní sí déédé ní gbogbo ọ̀nà tí déédé máa ń gbà wá. ṣùgbọ́n bí ẹ̀yin bá ń bẹ̀rù pé ẹ kì yóò lè ṣe déédé láàrin wọn ǹjẹ́ ẹ fẹ́ ọ̀kan ṣoṣo tàbí ẹni tí ọwọ́ ọ̀tún yín ní kápá. àbẹ́rú tó jẹ́ pé òun tún fúyẹ́ ju ọmọlúàbí lọ ìntàfẹ́ lòún bì yìí nínú tọ́píìkì wa tòní ìsìláàmù ló tún ayé obìnrin sí àwọn obìnrin tó jẹ́ pé táàbá mọ aburú àwùjọ èyí tó ṣokùnfà látorí gbogbo ẹni tí ń ṣèjọba délẹ̀ àtẹni tí ò sínú ìjọba àtàràlù jẹ́nẹ́rálì lápapọ̀ obìnrin tí wọ́n dà síta pé ẹ máa rúpọ̀ máwọn obìnrin ẹ máa rúpọ̀ mọ́kùnrin ẹ̀yin náà ẹ máa ṣàyẹ̀bẹ̀ fẹ́ tọ́pìkì wọn kan tó ń bẹ lọ́tọ̀ lórí eléyìí yóò wáyé láìpẹ́ yìí òun náà because doctor ọmọ doctor medical doctor lọ́sítọ́ ọmọ sọ fún mi pé ẹ mú ìtọ̀ wá ẹ ti sọ ti ń ṣe yín already táwọn pé èyí ò mọ̀ rò pé ẹ dákun ẹ ka abẹ́rẹ́ bọ̀ mí la kíákíá kí n gbádùn ní òjò lójú aláìsàn abẹ́ kóògùn fún mi kí n lọ dògùn ẹnu ara ni wọ́n wá ara kọ́kọ́ lọ mú tọ̀ wá náà àbí tọ́ àbẹ́jẹ̀ ẹlòmíì ó tún mọ̀ bú wọn pé gbogbo tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì ó ti wá fẹ́ súyàn o bẹ́ẹ̀ akọ́ṣẹ́mọṣẹ́ sì ni wọ́n kí ni wọ́n ń wáhùn wọ́n fẹ́ hu tegbòtegbò wọ́n fẹ́ mọ sábàbí àwọn òkú àwùjọ dàrú àkíyèsí báwọn obìnrin ṣe fakọyọ tí wọ́n ní àwọn gan-an làwọn máa wà wájú ọkùnrin lónìí ọkùnrin mọ̀ tàwọn lẹ́yìn ni ara ń tà kíyèsí nìyẹn ṣẹ̀ríà Islam náà sì máa ń hu tegbòtegbò níbi ẹ̀sìn nìkan tí wọ́n bá lè fakọyọ Allahu Akbar wàlà hawla wàlà quwwata illa billah tó lówó tó lòun fi sin lọ́hùn ju ọkùnrin lọ ó ṣe é possible ẹ̀sìn faramọ́ tó wá pé mìíràn fìlà ni ló ti fẹ́ sin ọlọ́run jọkùnrin lọ ó dà ṣùgbọ́n níbi àlámọ̀rí ayé ẹni ẹ̀yìn ni alẹ́sọ̀lọ́ sálà ó ní ẹ fi wọ́n síbi tọ́lọ́run fi wọ́n sí ẹ̀yìn ni wọ́n wà akhiruhunna ẹ̀yẹ́sọ̀ akharahunna Allah aw kama qala ẹ̀yìn náà ní kẹ́ẹ̀sì máa wà nípa àlámọ̀rí ayé tẹ́ ẹ bá lè fakọyọ nípa àlámọ̀rí ẹ̀sìn kẹ́ máa wò pé ẹ̀yìn lẹ́ẹ̀ kọ́kọ́ wà lùjẹ́nà kò sáburú ń bẹ̀ kẹ́ sára pa tètè. pẹ̀lú àwọn àyà tá a mọ̀ amila sọ́ọ̀lì ha sọ́ọ̀tù náà lè àyà 98 97 mọ̀ ní amila sọ́ọ̀lì ha min zakarin aw unsa ẹni ìhù tó bá ṣiṣẹ́ eré ọkùnrin lójú ẹni náà sẹ́yìn ọ̀kanú sábàbí aburú ni bí ìgbà tí dókítà ní kéèyàn lọ mútọ̀ wá pé mo fẹ́ mọ wúlẹ̀wúlẹ̀ tí àìsàn ti ń ṣe ọ́ gan ọ̀kanú ẹ̀ tí ẹ̀rí àhújáde ni obìnrin tẹ́ túlẹ̀ tí wọn ò yìí Allahu Akbar nínú sábàbí aburú àwùjọ yìí ni ẹni tí ń pààyàn by all means more than eighty percent ọmọ Nàìjíríà tó dúró àwọn tó wà tí owó òbítíbitì owó tó yẹ pé àwa tá à ń bẹ lábẹ́ wọn la làkalẹ̀ pé ní tẹ́ẹ̀mọ̀ gbà ní owó tó yẹ pé àwọn náà kọ fúnra wọn pé ìtààmọ̀ kódà táàrẹ ò bá fẹ́ gbà wọn tún sọ pé ààrẹ tún kú òǹbẹ̀ wọ́n wà máa lọlé o tó bá nígbà pé ìtààmọ̀ gbà ní síbẹ̀síbẹ̀ náà kò tó wọn. a sì wá rí aláìsí wípé torí kíni torí ayé ọ̀gá torí ayé tá wá ń rìn náà obìnrin ni subhanallah pé by all means or more than eighty percent ọmọ nàìjíríà by all means náà fi fẹ́ lówó ẹ wo àwọn tí ẹ wo àwọn ààrẹ tó ti kúrò lórí ààrẹ nílùú òyìnbó káàkiri káàkiri ẹ wo àwọn sẹ́nitọ̀ ẹ wo àwọn mínísítà ẹ̀yin tẹ́ ń sòṣèlú náà àtẹ̀yìn èèyàn tẹ́ ní ọ̀rọ̀ tọ́rọ́kọ́bọ̀ ẹ ń lọ sílùú òyìnbó ẹ wọlé ẹ wọlé tí òyìnbó òyìnbó mi fẹ́ lè mọ́kọ̀ ju roman palo self contain lọ pẹ̀lú òbítíbitì owó ọgbà ó wàá pọ̀ ẹ̀wọ̀n agbègbè sí i tẹ́ bá ti wà àbólógbò kan ìròyìn nàìjíríà ló gbé ńjọ́ kan wọ́n ní Allahu Akbar òyìnbó kan kú ẹ̀mọ́ tó lógbò ẹ̀jogún fifteen fifteen million US dollars fifteen million US dollars ní ológbò ẹ̀jogún ó sì kọ wà sí yàkalẹ̀ tá à ń pè ní wíìlì fún dókítà ológbò yẹn ara ò gbọ́dọ̀ ní ológbò wọ́n ń sọ níbi ìjókòó kan lánàá wípé àwọn tí wọ́n ń bẹ nílùú òyìnbó yẹn tá à pè ní white àwọn west wọ́n ní àǹfààní kí wọ́n lo ẹ̀bùn tọ́lọ̀ fún wọn nínú mọ̀ fún tẹkinọ́lọ́jì wọ́n ṣe bàálù wọ́n sọkọ̀ wọ́n ṣe kọ̀ǹpútà wọ́n ṣe gbogbo nǹkan àwọn sọ pé wọ́n ti lọ ní tẹkinọ́lọ́jì ẹ dákun níbi àgbẹ̀ ṣé wọ́n lọ àbí wọn ò lọ. àwọn tó jẹ́ olówó láyé ọ̀pọ̀ wọn làgbẹ̀ láwọn tó olówó ayé jù kì í ṣe olówó orílẹ̀-èdè. àwa ń bì èyí ayé kò bọ́ sí èyí àlìkíámà ara sábàbí ẹ̀ṣẹ̀ tí mo tẹnu mọ́ ó ní pé obìnrin ń figagbága kọjá bó ṣe yẹ Allahu Akbar ìgbà ìfigagbága yẹn nípa tayé tó bá yẹ kí wọ́n bá mọ wọ́n bá mú mọ́ wọ̀n tí wọ́n kọjá àlà ọlọ́run kò bá dáa gbogbo tó bá gbà làwọn náà rẹ́dí àti fún mọ́ ní àmìlà sọ́ọ̀lì ẹ̀tẹ̀rí ẹ bá mi kà jáde. ẹnikẹ́ni tí ó bá ṣiṣẹ́ rere lọ́kùnrin àbí lóbìnrin. àbí lóbìnrin nínú sẹ́ẹ̀lì kìí àmọ̀. tí ó sì jẹ́ olùgbàgbọ́ òdodo. tó sì gbọ́ lọ́n gbọ́ tí máa ń bẹ lọ́kàn. nítorí náà àwọn yóò jẹ́ kí ó lo ìgbésí ayé tí ó dára. ẹ tẹ̀síwájú. dájúdájú a ó san wọ́n ní ẹ̀san fún èyí tí ó dára jùlọ nínú iṣẹ́ tí wọ́n ṣe. ẹ wá tún wo sóràtò làásàb sóràtà 33 ayé 35 إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات bọ́lọ̀ ti ń dákọ múmi ní òdòdó lọ́kùnrin ní ń dákọ múmi náà Ọlọ́run ò fẹ́ nìkan sẹ́yìn nípa ọ̀rọ̀ alámọ̀rí àlìkìyàmà. Dájúdájú. Dájúdájú. Àwọn tí ó ju ọwọ́ jùsẹ̀ sílẹ̀ fún Ọlọ́run ní ọkùnrin àti ní obìnrin. Ẹ tẹ̀síwájú. Àti àwọn onígbàgbọ́ òdodo ní ọkùnrin àti obìnrin. Ẹ máa kà á lọ bẹ́ẹ̀. Àti àwọn tí ó tẹ̀lé ti Ọlọ́run ní ọkùnrin àti obìnrin. Àti àwọn olódodo ní ọkùnrin àti ní obìnrin. Allahu Akbar. Àti àwọn onísùúrù ní ọkùnrin àti ní obìnrin. Àti àwọn tí ń páyà Ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin. Bẹ́ẹ̀ni. Àti àwọn tí ó ń tọrẹ ní ọkùnrin àti lóbìnrin. Àti àwọn tí ó ń gbàwẹ̀ ní ọkùnrin àti ní obìnrin. bẹ́ẹ̀ni. àti àwọn tó ń àti àwọn tó ń ṣọ́ abẹ́ wọn lọ́kùnrin àti lóbìnrin. sẹ́yìn bọ́lá ọ̀sẹ̀ ń kà pọ̀. àwọn tí ó ń rántí ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀. ẹ wo bọ́lá ọ̀sẹ̀ ń so àlámọ̀rí àlùkìyámọ̀ nìyẹn. ọlọ́run ti pa léṣèdè wọn àforíjìn àti ẹ̀san tí ó tóbi. inú ìlàlùjẹ́nà Allah subhanahu wa ta'ala tóbìnrin bá ṣe ìdíje yìí tó bá ṣáájú ọkùnrin iwájú ni ó wà níjọ́gbẹ́lẹ̀ kíyámà ẹ wo bọ́lá ọ̀sẹ̀ computerize ayé ànábì wa sallallahu ta'ala sallam suratul azab surat ẹ bá mi kàtán yẹn náà ni ẹ wá àyà 32 ẹ wá wo àlámọ̀rí tayé mi tán pé ọlọ́run ní kẹ́ ẹ sógbé jẹ́ mọ́ wọ́ ẹ tẹ̀lé àwọn ọkùnrin kẹ́ ẹ lè rọ́lọ́run sí kẹ́ ẹ lè jèrè káwọn ọkùnrin náà lè rójú tu ayé kẹ́ mọ́ sí sábàbí àti yí wọn lágbòdà náà ẹ̀yin ìyàwó ànábì orí tí mo tún fẹ́ fàyọ̀ ń bẹ̀ yẹn àwọn èèyàn tún máa ń sọ pé ìyàwó ànábì lọ́lọ́run tó ń bá wí nípa ẹ̀sìn àà àbà ẹjẹ́ àfarabalẹ̀ gbọ́ ẹ̀yìn tọ́lọ́ ń bá bẹ̀rẹ̀ níbi àwọn tó ga káwọn tí ń bẹ ń tí ò tó wọn lè kíyè sára yárayára ni àti káwọn tó ga náà lè mọ̀ pé àwọn òsínú ẹni tọ́rọ̀ ọlọ́run bọ̀ bá wí o gbogbo ẹ̀dá lọ́rọ̀ máa ń bá wí o mo ní sẹ́ mọ̀ pé àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan jò ní nígbà tí ààrẹ wa ti ń bẹ́ńbẹ̀ lọ́wọ́ Muhammadu Buhari ti ń sàárẹ̀ wọ́n ní à yóò bá ti fi sẹ́nétọ̀ kan àbí mínísà kan jófin ni àrọ ọmọ nàìjíríà rọ̀ sáwọn pé bẹ́ẹ̀ ni lóòótọ́ sáwọn pé bẹ́ẹ̀ ni àmọ́ kò ṣe bẹ́ẹ̀ tó bá ti ṣe bẹ́ẹ̀ kálukú sọwọ́lẹ̀ pé ààrẹ sí ààrẹ wa yìí ó mì ní ẹ o ẹ wá kà síwájú ìtọ́lọ́ ọmọ lò ti fi mọ́ bẹ́ẹ̀ lórí kódà nù sóra tá ń ka ìgàn ìn tó bẹ̀rẹ̀ sóra ìgàn ni pé yá àyíwá nàbí ìtakìlà ìwà ànábì bẹ̀rù ọlọ́run kẹ́nìkan wá sọ pé ànábì ọlọ́run bá ń bá wí ṣé wò sínú ẹni tó bẹ̀rù ọlọ́run ó máa rò tó bá tíláàkẹ́ bá ń bẹ fún ọ pé ìtọ́lọ́run fi bẹ̀rẹ̀ lórí ànábì sallallahu alaihi wasallam táwa lè mi ẹ tẹ̀síwájú. kò dàbí àwọn obìnrin mìíràn ẹ̀yin kò dàbí àwọn obìnrin mìíràn o bá ń páyọ̀ ọlọ́run bá ń kí ẹ má ṣe ṣe ohun ní rírọ̀ ẹ má dínwùn pẹ̀lú àwọn ọkùnrin mìíràn pẹ̀lú ọkùnrin mìíràn ara tárùn bẹnu ọkàn rẹ̀ kó má bàa nírètí sí ẹ dákun sẹ́ ìyàwó tiẹ̀ gangan tó ń gbọ́ mi ṣé wọ́n fẹ́ kó ṣe bẹ́ẹ̀ wà sọ pé ìyàwó ànábì lọ́rọ̀ máa ń bá ẹ tẹ̀síwájú. àti pé kí ẹ sì máa sọ̀rọ̀ tí ó dára. ṣé ìyàwó tẹ òní sọ̀rọ̀ tó dáa ẹ tẹ̀síwájú. àti pé kí ẹ gbé ni ẹ wà ibẹ̀ ni ẹ ti máa náà. kí ẹ sì má fi ẹwà yín hàn síta. ìyàwó tiẹ̀ ń kọ́ ní ń bá wí. kí ìyàwó tiẹ̀ kó gẹ́gẹ́ bí fífi ti àwọn aláìmọ̀kan ti àkọ́kọ́. báwọn aláìmọ̀kanmọ̀kan ti ń ṣe wọ́n ti wá modernize àìmọ̀kanmọ̀kan gbà yẹn ìní tá à ń rí lónìí tóbìnrin di obìnrin ti is worse ó worse kọjá toy ẹ̀bẹ́ rí gbogbo òpolówó ìfọnu ìpara bàtà ẹsẹ̀ àwọn obìnrin ni àwọn ṣọ́ọ̀bù tí wọ́n fẹ́ tà dáadáa obìnrin ni ẹwojó ẹwojó nú ọkọ̀ ẹwojó lórí títì obìnrin ni ó wọ́ọ̀sì ju gbàtà ń sọ ìgan lọ modern modern slavery tí wọ́n fi ṣàkóbá fáwọn obìnrin onítàsíkò yìí ẹ tẹ̀síwájú. kí ẹ sì kírun. kí ẹ sì ṣe sọlá ẹ dákun sí ìyàwó anábì náà lọ́wọ́ tí ń bá wí náà látẹ̀kan náà kò tí ì kàn yàwó tiẹ̀ ẹ tẹ̀síwájú. kí ẹ sì máa yọ zakat. ẹ máa yọ zakat. kí ẹ sì tẹ̀lé ti ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. ọ sẹ́yàwó anábì náà lọ́wọ́ tí ń bá wí náà kò tí ì kó lórí wọn ẹ tẹ̀síwájú. dájúdájú dájúdájú ohun tí ọlọ́run fẹ́ ṣe fún yín ni láti mú kí ó lè sọ yín di ẹni mímọ́. bẹ́ẹ̀ni. àti pé kí ẹ̀yin obìnrin ṣe ìrántí ohun tí à ń ké nínú àwọn ayọ̀ ọlọ́run. naam nínú àwọn ilé yín àti ọgbọ́n. àtọgbọ́n eléyìí ni sunna tàbí sallallahu ta'ala alaihi wasallam. dájúdájú ọlọ́run jẹ́ aláàánú tí ó sì mọ gbogbo nǹkan. eléyìí ọlọ́run bá wa fi pè wá sákèsí wípé nípa àlámọ̀rí ayé ẹ̀yin ọkùnrin làwọn obìnrin wà ẹ má wá ẹ má ṣe wàdùwàdù kọjá àlà kọjá kẹ́ ẹ má rọ ọlọ́run sìn wàkọ́rìnà fi ibùyó ti kùnà ẹgbẹ́ lẹ́yìn tá a kà yẹn wọ́n ń lò àwọn sàmúsẹ̀ láwọn àyè míì ìyẹn sì túmọ̀ sí pé èèyàn ò lè rọrọ̀ kò túmọ̀ sí pé obìnrin ò lè rọrọ̀ kò túmọ̀ sí pé kò lè lówó pẹ̀lú àánú ọlọ́run tó pé tí ẹ bá rí kankan tó wọ́n ẹ̀sì sí níbì kan ó yẹ ká lè ṣèwádìí tá fẹ́ sin lọ́hùn bọ́ ọ̀nà wo làwọn yẹn gbègbà àwọn eléyìí náà wọn ò sálájàpá láwọn ìyàwó àwọn Saudi wọ́n ṣe Saudi ọ̀rọ̀ Saudi èsì is automatic mọ́mọ́ àwọn lọ́n ṣe àwọn tó ti lọ ájì pọ̀ nbì lọ́kùnrin àti lóbìnrin táwọn náà máa ròyìn tí wọ́n bá dé wípé à ah, mọ́ka à ah, ìròyìn ò táfojú bá àwọn ò lè ròyìn tán àwọn kọ́ ni wọ́n àwọn kọ́lẹ̀ ń bá ní ṣọ́ọ̀pù ṣọ́ọ̀pù gan tó ní AC àwọn kọ́lẹ̀ bá ń bẹ̀ àwọn obìnrin kọ́lẹ̀ bá ń bẹ̀ obìnrin sì obìnrin ń dábírà nípa dáadáa táyé ó lówó ń ń kọ́ mọ́sálásí ń gbẹ́ kànga ń gbẹ́ bọ́ọ̀hò ó ń ṣe sílùú wọn ó ń fáláìní nílùú wọn ó ń fáláìní nílùú onílùú ntí ẹ̀mọ̀ wá béèrè tẹ́ bá fẹ́ sin lọ́wọ́ ni pé báwo ló ṣe jẹ́ ẹ dákun sáwọn èèyàn ń húwó ńlẹ̀ ni wọ́n ń húwó ńlẹ̀ bó ṣe wà yẹn náà ní tálíkà ń bẹnu ọkùnrin wọn àtobìnrin wọn náà ṣùgbọ́n primary assignment náà ni inú ilé tẹ́ ẹ bá wo bọ́lọ́run ṣe dá obìnrin fún inú ilé àwọn obìnrin tí ń gbọ́ wa láwùjọ wa yìí náà mọ́ ọ in fact ó wà nù nǹkan tó jẹ́ pé kò sí preparation enough preparation fáwọn obìnrin mọ́ yàtọ̀ sí pé wọ́n fẹ́ lọ́kọ tó bá ti kan ojúṣe ilé báyìí wọ́n mọ̀ wá mọ̀ sí bẹ́ẹ̀ síta padà ọkọ ẹlòmíì ò kú àbí kíkọ̀ sílẹ̀ yóò wà ń bò míì kò sì ní rẹ́díà fún rí láti rí márì mọ́ ẹ mọ̀ á wò pé àá ah, ah, ṣé ọ̀wọ́ náà fẹ́ kó kú tẹ́lẹ̀ ni sẹ́wọ̀n pé ní tí ó yẹ kó ṣẹlẹ̀ ni pé ẹ máa bá ń bẹ lọ́hùn kọ́lọ́hùn tó ti ṣẹlòmíì tó jẹ́ ní ire fún mi torí pé ní tí wọ́n bá pàdé nù ilé nù sẹ́lẹ̀ ó ti ṣẹlòmíì àwọn ìyá wa jọ̀hún ni wọ́n máa fi kọ́yàn máa fi réèyàn ọmọ míì láti nursery tó fi parí University. tó yé kódà wọ́n lè gbẹ̀ǹtì ń dáná fún ibi tọ́lọ́mì yunifásitì tọ́lọ́mì lọ wọ́n dáná fún bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe kídímọ̀ rẹ̀ ń bẹ̀ ni when he gets to marriage yóò wá di pé ah èmi ò mọ̀ pé orí ilé yóò bá pàdé o torí pé iṣẹ́ ẹnu ilé èmi mo báwọn èèyàn pin mo ní àfàìmọ̀ kó mọ̀ jẹ́ pé sixty lobìnrin score iṣẹ́ títa táwọn rò pé ó lè yẹn àfẹ̀mọ̀ kó má jẹ́ fọ́tì ọ̀dà náà já mú fifty fifty kí alóbìnrin yẹn wá jáde ńlé sí ilé yẹn ti bàjẹ́ nù ilé yẹn ti dàrú ẹ wo àwọn mo ń ráwọn èèyàn míì kódà àwọn èsì mo ti gbé pẹ̀lú àwọn tí èsè mùsùlùmí kan rí nínú fúláàtì mẹ́fà èmi nìkan mùsùlùmí bẹ̀ àwọn obìnrin méjì tó jẹ́ ìyàwó àwọn tá à jọ ń gbé yẹn àwọn ni wọ́n sẹ́ndì ọmọ off láàárọ̀ náà bá ń lọ sí school kò wá síbi tí wọ́n lè lọ wọ́n ti wà nílé they will receive them back wọ́n yìí ṣe mùsùlùmí àwọn obìnrin yẹn àwọn méjì ni wọn ò ṣiṣẹ́ kankan wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá wà àwùjọ wa lọ tí obìnrin bá ti fi lélẹ̀ in fact mo máa ń ṣàdúrà fún obìnrin kan àwọn náà tíráì pé a fẹ́ ṣiṣẹ́ ìta wò bóyá ọkọ yọ̀ǹda fún wọn bóyá ó sì yọ̀ǹda bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n padà ń resign pé ah ah mo fẹ́ jábọ̀ rí fọ́lọ́run ṣé lójú náà lọmọ dà báyìí lójú náà ni gbogbo gbẹ́sà ayédàrú báyìí ọmọ ajá mo sọ mi ìdánilẹ́kọ̀ọ́ kan tí mo ní mò ń bọ̀rẹ̀ mi kan sọ̀rọ̀ tí mò ń re ajá mo mọ̀ ń wá ajá oko ajá ọdẹ ó ní do you have enough time torí expert ni mò ń bá sọ̀rọ̀ tó sì ráàyè fájáhùn báyìí ó ní wọ́n wà sensitive wọ́n fẹ́ni tí ó mọ̀ rapọ̀ tí ó mọ̀ tí ó jẹ́ pé wọ́n mọ̀ sí pé ọ̀rẹ́ àwọn ni mo ní ìkànnì tó wá sọ yìí o ó túmọ̀ sí pé téèyàn ò bá fọ́n mi èèyàn léléyìí náà yóò ya dìgbò lugi tó ẹ kọ́ máa jáun gangan tó ò bá mọ̀yàn yóò padà máa ríyàn sá inú ilé yẹn lobìnrin ó wà wà ibẹ̀ ni ó ti máa mọ́nítọ̀ ọmọ ibẹ̀ ni inú ilé yẹn iṣẹ́ inú ilé yẹn ga in débi wípé nínú sẹ̀ríà a máa kún wọn lọ́wọ́ ń bẹ̀ tí omi bá wà nínú ilé yín ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọkùnrin ẹ wo àwọn obìnrin ẹnìkan béèrè béèrè jẹ́ òní ó ní obìnrin pẹ̀lú jalbáàbù ó wá ru omi igbá àyà rẹ̀ wá hàn síta mú ní kìí ṣe jalbáàbù ṣàríà ló wọ̀ ni àti pé kí ní ó fà kó ru omi tí situation bá kan bá fà á tó lágbára tó jẹ́ dọ̀rúrà tó lágbára inú yà jẹ́ nípa àìní nípa àìní àbá àìní tó kí ní ó fà kóbìnrin ru omi kódà kó jẹ́ wípé iwájú ilé wọn ni kànga wà ọkọ̀ ẹ̀ ń kọ́ ó fẹ́ tíráfù ọjọ́ kan ó fẹ́ tíráfù ọjọ́ méjì ra kọ̀ǹténà ńlá omi tí wọn ò nílò tán kó pọ́n lẹ̀ torí pé bómi ṣe súnmọ́ tó yẹn iṣẹ́ obìnrin yẹn kọ́ àwọn èèyàn máa bú àwọn lárúbáwá tán bá rí nǹkan tó dáa lárúbáwá wọn gbádùn bẹ̀ yẹn o èmi náà lọ Saudi o èmi náà lọ sí gbà kan báyìí mò ń lọ sí nǹkan báyìí ẹlòmíì ní five eh, kiri ìlàjì mílíọ̀nù Saudi ló kọ lọ kò tí ì mọ tó fẹ́ lọ sí o bàbá wa kan sì ń sọ wípé ah, ẹ wo ẹni tó dáàbò orí tó tẹ́bò orí kalẹ̀ tó kópa kò lé lórí òun èmi àti bàbá wa yẹn lájọra ni bàbá ní dákùnjá kára pákó ń bì ní mọ́sálásí ànádì ní gbangba ta sallallahu alaihi wasallam bàbá wa ní ọmọ Saudi mọ̀ ní mo ní bẹ́ẹ̀ ní sà owó owó tó pa lẹ́nu sí wọ́n ní sí ẹnìkan wá lè wá bárú àwọn ìtàn àjò olówó ní Nàìjíríà pé dákùnrin rẹ̀ wá lọ́wọ́ táwọn sọ pé àdákùn kò tí ì sí kankan báyìí o bó ṣe pákó jẹ̀bú ọmọ mánéjì náà bí ò bá gbá wọn ṣépè wà láì bí wà báwọn ṣe ń sọ fún mi bí ò bá gbá wọn ṣépè lójú àwọn sọ pé yóò ṣépè láwọn táwọn bá lọ tán tó bá pẹ́yìn dà tán bọ́bọ́ wá rí àfẹ́ mílíọ̀n ó lè máa sọ pé òun lọ Saudi tí ó lọ wéṣẹ̀ síbẹ̀ láì mọ tó fẹ́ lọ ṣe gan ọmọ Saudi ọ̀yàn wa ń ta pákó yìí oní ń ta tìmọ́ oní ń tewédú lọ́jà ọmọ ìyá wọn làwọn ọmọ ìyá wọn làwọn ọmọ ìyá wa lókè ọ̀yà onótà òrùké onótà kárọ̀tì pé kí n sáàsì survive lọ́nà tó tọ́ níbí by all means ni obìnrin iṣẹ́ tí wọ́n ń ṣe nínú ilé ó ga láàfin máa ń ràn wọ́n lọ́wọ́ ń bẹ̀ inú òṣòkùnfà pé kódà gan-an bó bá ipá àlọ́gbà bí báskẹ́ẹ̀tì lọ kínní láti lọ ra tálásì lọ́bọ̀ ara ẹ̀ ní o wọ́n wà mọ́ fi lárúbáwá sí ẹ̀yẹ pé àwọn lẹ́yìn mọ̀ ti fẹ́ràn obìnrin ju Allah Akbar wọ́n tún ṣe ájì ẹ tó rí tọ́lọ́run kò tún yé yín ẹ ti tán mọ̀ tẹ̀lé obìnrin sóòsóòsóòsó tí wọ́n bá rẹ̀ nìkan ti ń ṣe bẹ́ẹ̀ nàìjíríà mi wọn ni ẹ mọ̀ pé Saudi ló gbé ẹ mọ̀ pé obìnrin ti lo kinní kan fún wọn ó ti ṣe báyìí fún wọn obìnrin náà Allahu Akbar wàlà haúlà wàlà quwwata illa billah àwọn náà ò kà sí pé àwọn lápọ̀nlé tó bẹ́ẹ̀ ṣe tiẹ̀ ń ṣe tèmi làwọn ń bá kiri wọ́n ti fún wọn ní kílì wọ́n ti fún wọn nílànà bí ó ṣe kan tó délé ọkọ pé má lọ tẹ̀bà ti pé mo lọ́kọ kan o kọ wá rọ bọ́ ṣe gbọ́rọ̀ ara tiẹ̀ náà gbà ní o wọ́n wá fi lélẹ̀ bọ́mọ ṣe ń bọ́ọ̀lẹ̀ lára bàbá ìyẹn pé ńgbà tóun báyàwó ẹ̀ lòpọ̀ tán sàǹpọ̀ ọmọ ti bọ́ọ̀lẹ̀ lára tiẹ̀ tó bá ti dọmọ òun ti assignment bó ṣe ń bọ́ọ̀lẹ̀ lára ìyá òun ti parí assignment obìnrin kan tí wọ́n wọn ilé tiẹ̀ náà ti láyẹ̀ tóyé ọmọ ọmọ abala kan nínú ibi tó gbà wọ àwùjọ nìyẹn inú ló fà tó jẹ́ pé mo máa ń sábà sọ pé àwọn tí ò tí ì mọ darí sẹ́ tí wọ́n táwọn wà wọn adarí lókè n ti ń bẹ́nu wọn wọ́n mọ́ tó fi sùdúrò ohun akíbárò bọ́dọ̀ sí sọ́npa àwọn èèyàn kan ni n ti ń bẹ́nu báyìí àwọn náà pé tọ́wọ́ àwọn bá tẹ ọlá tó tẹ ipò tó tẹ ikú dà àwọn hàn ìmọ̀ ó yẹ kí wọ́n máa ronú páwọn ó ṣe bẹbẹ níbi dáadáa rárá o àwọn ni wọ́n máa sọ pé àà orí eléyìí ti burú ni nígbà tó dépò tó lọ ń kó tó lọ ń kó one billion one billion kó rẹ́ fi one billion ṣe ó kó twenty billion ó kú mọ̀ pé lára ẹ̀ náà ló ti fún ẹni tí ò tí ì dépò ní sọ báyẹn pé ẹni tó kówó jẹ́ sàṣìṣe tó kó jẹ níwọ̀n la hawla wala quwwata illa billahi al-ali al-azim ọlọ́run kó ọmọ dojú tì wá láyé àtàlùkìyàmọ̀ ọlọ́run kó já gúnlẹ̀ rí níbi ká mọ́ gbọ́rọ̀ ọlọ́run ká sì mọ́ tẹ̀lé wasalaamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh. abẹ́ ọlọ́run ọba kó bá a san olùmọ̀ ní ẹ̀san rí fún ìbéèrè ẹ lè pè wọ́n sí zero seven zero three seven two six eight four one zero wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.